ọ̀fìyẹ̀tẹ̀ ìwọ́tọ̀ ọ̀pọ̀ ẹran léyà ọ̀tọ̀kọ̀ jẹ́nu ẹ̀ kọ́ jẹ nínú ẹran léyà rẹ̀ wọ̀yẹ̀tọ̀ sọ́dọ̀kú mìnhà ọ̀fùbọ́ọ̀lù o kéèyàn ò fi ṣe sàárà nínú rẹ̀ lọ́lọ́lá fún yẹn kéèyàn fi ṣe sàárà nínú rẹ̀ lọ́lọ́lá fún yẹn àmọ́ bó bá jẹ́ gbogbo ẹ̀ wọ́lọ́mọ àmọ́ kò fi ṣe sàárà nínú ẹ̀ lọ́lọ́lá jù. nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní fakulu minha ẹ máa jẹ nínú rẹ̀ o. fa at'imu al-qani'a wal-mu'tar ẹ máa jẹ nínú ẹ̀ kẹ́ ẹ sì tún fún aláìní jẹ nínú ẹ̀ ẹni tí ó bẹ̀ wò tí èsì aláìní ẹ kò náà jẹ nínú ẹ̀ ìyẹn ni kí ẹ fi ṣe sàrà nínú ẹ tún fi tọrẹ nínú ẹ̀ ẹ fi ṣẹ̀bùn sàrà so ó di nǹkan mélòó nǹkan mẹ́ta ọlọ́wọ́n bá ní fakulu minha wà at'imul qani'a wal mu'tar ẹ jẹ nínú rẹ kí ẹ sì fún aláìní jẹ nínú rẹ sàrà kí ẹ sì nínú ẹ ẹni tí ì sàláìní nǹkan mélòó wọn ni ká fi ṣe nǹkan mẹ́ta tẹ́lẹ̀ ìwà túmọ̀ sí pé ká fún sọ́nà mẹ́ta tó túmọ̀ síbẹ̀ ẹ tún padà sínú àyà mi ọlọ́ni wà at'imul ba'isal faqir ẹ jẹ nínú rẹ̀ ẹ tún fún aláìní aláìní rárá ẹ fún nù ẹ aláìní àjẹkù sọ́nà méjì láti pín sí mbẹ̀ kò túmọ̀ sí kò sí nínú ẹgbàá wa kan ìgbé ara ilé ọ̀nà mẹ́ta lẹ́kùn sí ìdákan lẹ́jẹ̀ ìdákan lẹ́bi ti sara ìdákan lẹ́bi tẹ̀kù kò sí. pápá kan nínú àwọn aṣíwájú rere àwọn ni wọ́n rò bẹ́ẹ̀ pàápàá jùlọ nínú àwọn tàbí'ì àwọn wò pé ká pín sọ́nà mẹ́ta ọgbọọgba kájẹ kan káfíkà ti sara káfíkà tẹ̀kù. gbogbo sẹ́gbà wọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam kàtí bẹ́ẹ̀ torí ẹ̀ tó bá ti fún yàn jẹ nínú rẹ̀ ẹ̀bùn tó sì fún yàn ní sàrà nínú rẹ̀ sàrà tó lè jẹ gbogbo yòókù lópin ìgbà téèyàn bá ti já hùn pípé tọ afúnwọlé kiri kan sàrà ìwọ ìkiri méjì ẹ̀bùn ẹkọ yòókù lé sẹwọn kéèyàn jẹ kínú èèyàn já hùn nìyẹn tó kò sì sínú lànà pípé gbogbo ẹ̀kọ́ fún yàn pé à nídìí ẹ̀ àti nídìí ẹ̀ tọ́kùlù mi ń hàn lọ́nà sọ ẹ̀jẹ̀ nú ẹ̀ wọ́n ọ̀fẹ̀rẹ̀ mú alukọ́ni àwọn mọ̀ọ́dáwò kẹ̀sì fáláì ní rárá kẹ̀sì fún ẹni kìkì tí tí òun ìsàláì nínú àwọn ẹni tẹ́ fẹ́ràn tó fẹ́ràn ẹni tí yín wò ẹ̀fún ọ̀jẹ̀ nínú ẹ̀ tó eléyìí túmọ̀ sí pé tẹ́ bá ti fòyàn nínú ẹ̀ tẹ̀ fi ti sàrà nínú ẹ̀.